aláàjì àbáàsì ọlọ́run ọba ló rán ẹ ìtàn yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o ó dọ̀wọ́ gbogbo wa. ààrẹ ń pìtàn ilẹ̀ ìbàdàn olóyè láàjì abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn fáyì asọ̀tàn lóye o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ yorùbá ọba olúbàdàn ó fún ẹ lóye yìí èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ó pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Abbas ìwò ń pápá ìwò nùnà yìí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

ẹ̀yin yìnyínyìn kan ní í sèmí ẹ̀yin tó ṣe páyìn gangan ní ìtàn yorùbá ẹ̀yin ní àṣà wa ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti ọdún kejìlá ẹ̀yin tó ṣe pé ẹ darapọ̀ mọ́ wa ní oṣù yìí gbogbo yín náà mo dúpẹ́ o fún ìmọrírì yín ìfẹ̀mí ìmoore hàn lórí ìlàkàkà yín pò bóò ni àṣà àti ìtàn wa bóò ni ò sí ní wọ́ọ̀kù mo dúpẹ́ o mo mọ̀ lóore o àpadà sí ibú àpadà sí ìgbà abú kò ní bẹ́ẹ̀ nìkan kan wa ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yín ètò wa ìtàn Yorùbá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò ìtàn Yorùbá èyí ló pín sí ẹ̀rọ abala àkọ́kọ́ òun náà ní abala àmọ̀dájú níbi tá a ti máa ń sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì àtàbáwọn nǹkan tó bá rújú àbí nǹkan tí àbámọ̀ àbí ta fẹ́ gbọ́ àgbọ́yé rẹ̀ ẹ wá ní abẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì lábala ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa ń sọ ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpọ́npa bí ìtàn ti wá tá a gbọ̀n yẹ̀wòyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ ká tó gbé e fún aráyé ìdí nìkan ti pé káàkiri àgbáyé ni wọ́n ṣe ń kan sára sí iṣẹ́ ọpọlọ tí wọ́n sì gbà fún ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas èmi náà ọlọ́run ọba mi ni ẹyẹ kì í fi apá kan fò ẹni pé lánàá èmi àti ọmọ mi ojú tó lé ni lónìí èmi àtọmọ mi òré ń dé ọmọ wọnú mọ wọnú kulubọ ẹ mọ wọnú kulubọ kárí láì ọmọ mi orí ẹ ọkàn tì kárí láì rente rente ah, ah. gèlè mọ kọjá abẹ gèlè mọ kọjá abẹ. Ah, ah, ọmọ mi káre láì àpò àti iná mi àwọn aráalé ń béèrè rẹ gan o wọ́n ń béèrè rẹ àwọn tó bá sì nífẹ̀ẹ́ èèyàn ni wọ́n máa ń béèrè yàn bí ẹ ṣe wò wá lórí Facebook àti YouTube Ìtàn Yorùbá ohun àkọ́kọ́ tẹ́sí fún wa náà ni pé ẹ má bá wa fi ètò ìsọwọ́ káàkiri fún àwọn èèyàn tìbútòrò àgbáyé ẹ má bá wa ṣíà ètò yìí ẹ má bá wa pín in ẹ sì lọ darapọ̀ mọ́ wa lórí YouTube Ìtàn Yorùbá ojúṣe gbogbo wa ni ogún kan fún gbogbo ọmọ yorùbá ẹ darapọ̀ mọ́ wa lórí youtube ìtàn yorùbá fáwọn tá à ń béèrè lórí facebook ẹ sáà ti lọ sórí facebook page ìtàn yorùbá ẹ lọ follow kẹ láìkì ẹ mọ̀ rí wa wò ẹ mọ̀ nípa ẹ bá wa pín ètò yìí ẹ rí i pé láti bí ọjọ́ mélòó kan la ti ń pariwo pé wọ́n ti kọlu ìkànnì tán Yorùbá ìdí nítorí pọ̀pọ̀lọpọ̀ èyí yẹn tẹ́ máa ń rí àmì aago yìí pé a ti bẹ̀rẹ̀ ètò ẹ̀ fi rí àyẹ̀já ohun tí Facebook ó sì kulẹ̀ ọdún yìí tó lọ́dà bíi pé kìí ṣe àwa nìkan náà ṣùgbọ́n tá a bá wa fi sọwọ́ sáwọn èèyàn àwọn èèyàn ó lè tìmọ́lé pé a ti wà lórí ètò àti ti bẹ̀rẹ̀ ètò. ọmọ mi ò rente ó rí wípé kó tó di wípé àwọn ètò míì á tó bẹ̀rẹ̀ ó ní ìlànà àti ètò tí à ń bá bọ̀ nípa òǹkà ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá mo rò pé ọmọ ibi tí a bá dé ń gbà ọmọ ibi tí a bá dé ni pé a gbé àwọn òǹkà ńláńlá wa a gbé láti orí ẹ̀wá a sì gbé gbé gbé gbé mo rò pé a gbé lórí ẹgbẹ̀rún méjì ṣé o ti fi jẹ̀kọ́ báyìí sí o lè sọ lórí ọ̀ya gbọ́ ó bá lè sọ lórí tó bá ti lè sọ lórí torí mi èmi ò tèmi nínú ìwé ẹ̀ka bàdé ráwọn èèyàn wa létí ni. tẹ́ẹ̀nì ni ẹ̀wà bẹ́ẹ̀ ni twenty ni ogún thirty ni ọgbọ̀n rìpọ́tì ni o. òrèǹtẹ̀ ìwé mi ló jíwèé ogójúlẹ̀ ah. máa wà mára ilé òrèǹtẹ̀ òrèǹtẹ̀ o ti jíwèé mu fọ́ọ̀tì lógójì fífítì ní àádọ́ta fífítì ní àádọ́ta kí ni sẹ́wùntì. sẹ́wùntì ah, ọgọ́rùn-ún rọ àti ìbọ̀ sẹ́wùntì ọ̀yá bá díẹ̀ tó gbé torí mo rí pé ò ń jíwèé mi wò mo fẹ́ wò bóyá ń tá a kọ lẹ́nu ṣe tọ̀ wá sórí ètò bí o ti gbàgbé ọ̀yá gbé látòrí ẹ kí ni èmi ní máa pè fọ́ mọ́ pé tẹ́lẹ̀ ẹ̀wà èmi ló jẹ́ máa pè kí ni ten ní Yorùbá. ẹ̀wà kí ni twenty ní yorùbá kí ni thirty ní yorùbá kí ni forty ní yorùbá kí ni fifty ní yorùbá àádọ́ta kí ni sixty ní yorùbá ọgọ́ta kí ni seventy ní yorùbá ọgọ́rin àádọ́rin àádọ́rin ọ̀kadì láì kí ni eighty ní yorùbá ọgọ́rin kí ni ninety ní yorùbá àádọ́rùn kí ni hundred ní yorùbá ọgọ́rùn kí ni one hundred and ten ní yorùbá one hundred and ten. ah bàbá mi one hundred and ten ee kí ni o. mo màmá gba ọgbẹ́ mi sọ fún ọ pé a sọ̀rọ̀ nípa òǹkà ah. ìní wípé ihun tí a bá ń kọ́ lọ́wọ́ a gbọ́dọ̀ máa gbéyẹ̀wò gbéyẹ̀wò bọ́ọ̀ bá ti gbéyẹ̀wò dáadáa ọ gbọ́dọ̀ mọ̀ sórí ni kì í ṣe pé ń bọ̀ bá mú ìwé lọ́wọ́ sórí tó bá rò pé o ti hàn kan sórí láàrin ọ̀sẹ̀ kan tó òtútù tó òtútù wò tó òsèdánwò fúnra rẹ lórí rẹ̀ ìdínú nílé ìwé ìtọ́ máa ń mú ìdánwò wá nù ìtẹ́ ń kọ́ ọtọ́ ọmọ náà ń wó sèdánwò lé lórí àmọ́ tàtọ́ ọba fọkàn sí yọba lọ kí ni one hundred and ten ní yorùbá òrèǹté òrèǹté o. àdọ́fà. àdọ́fà ọ̀kadì láì kí wàá ní one hundred and twenty ní yorùbá. ọgọ́fà. ọgọ́fà kí ni one hundred and thirty ní yorùbá. àádọ́je ọ̀kadì láì kí ni one hundred and forty ní yorùbá ogójì ogójì kí ni one hundred and fifty ní yorùbá àádọ́rùn one hundred and fifty one hundred and mm. uh, one hundred and fifty. Mm. Mm. kí ni one sixty kí ni one sixty báyà ó lè fi yóò lè fi hàn sí kí ni one sixty ní yorùbá. àádọ́jọ. àádọ́jọ ni kí ni eh, one sixty kọ́ ni àádọ́jọ one fifty ní àádọ́jọ. kí wá ni one sixty ọ̀jẹ̀. Ah, one fifty jẹ́ ọgọ́jọ. one sixty jẹ́ ọgọ́jọ one fifty ní àádọ́jọ one sixty ní ọgọ́jọ ogún mẹ́jọ kí wá ni one seventy ọ̀jẹ̀ àádọ́sàn. àádọ́sàn ọ̀kadì láì kí wá ní one eighty ọ̀jẹ̀ ogún mẹ́sàn-án ọgọ́sàn-án bẹ́ẹ̀ ni kí wá ní one ninety ọ̀jẹ̀. one eighty ah ah one ninety máa má wo dọ́gbọ́dọ́gbọ́ wo wé mi mo ti gbé wé mi lẹ̀ má jí wé mi wò ó ti ẹ̀ gbìyànjú àti bíi pé bíi mẹ́ta ló ti sì báyìí kí ni one ninety àádọ́wà àádọ́wà àádọ́wà àádọ́wà ní one ninety lọ́mọ lámọ̀dájú ó ti di mẹ́rin tó ti sì báyìí kí wàá ní two hundred yóò jẹ́ two hundred máa jẹ́ ìgbà. ìgbà ìgbà ìgbà kí wàá ní a pé three hundred fún wa ọ̀ọ́dúnrún ọ̀kàléláì kí la pé four hundred fún wa irinwó ọ̀kàléláì kí la pé five hundred fún wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kí la pé six hundred fún wa ẹgbẹ̀ta ọ̀kàléláì kí la pé seven hundred fún wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin kí la pé eight hundred fún wa kí la pé nine hundred fún wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kí la pé one thousand fún wa ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹ̀yìn kí la wá pé one thousand one hundred. ẹgbẹ̀sán. wọ́n jí wèmí wo òrèǹté mo ti gbé wèmí lẹ̀ mo ti gbé wèmí lẹ̀ one thousand one hundred kí ni one thousand two hundred sa asa asedebe njọ nsa àbá àbádébẹ̀ àbádébẹ̀ àhán orí sẹ́gbẹ̀rún kan lábàdé ẹgbẹ̀rún kan lábàdé ah, má bínú má bínú òrìǹté má bínú má bínú má bínú òrìǹté òrìǹté jáwá mu torí iṣẹ́ méjì la fẹ́ ṣe lónìí jáwá mu láti orí torí a sori pé òkà ńlá là ń kà àkà níkà àwọn òkà tí ń bẹ láàrin wọn àwọn big figure ńlá ni à ń pè tábà one thousand one hundred ó ní ẹgbẹ̀fà ẹgbẹ̀fà kí ni mo pè é ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà àmọ́ bínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà one thousand one hundred ó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà one thousand two hundred ní ẹgbẹ̀fà kí ni mo pè kí ni mo pè one thousand two hundred ní ẹgbẹ̀fà one thousand three hundred ní ẹ̀ẹ́dẹ́gbèje ẹ̀ẹ́dẹ́gbèje ìsọ pé ẹ̀ẹ́dẹ́ o ẹ̀ẹ́dẹ́gbèje ó rí pé ẹnìkan e lọ́wọ́ àtẹ̀lé ẹ̀ẹ́dẹ́gbèje n sọ pé ẹ̀ẹ́dẹ́gbèje ẹ̀ẹ́dẹ́gbèje ní one thousand three hundred one thousand four hundred yóò wá jẹ́ ẹgbèje kí ni mo pè one thousand four hundred ẹgbèje one thousand five hundred yóò jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ kí ni mo pè one thousand five hundred ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ. nígbà one thousand five hundred jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ one thousand six hundred jẹ́ ẹ̀ẹ́dẹ́jọ ẹ̀ẹ́dẹ́jọ one thousand seven hundred yóò wá jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán one thousand seven hundred yóò jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán one thousand eight hundred yóò wá jẹ́ ẹ̀ẹ́dẹ̀sán ẹ̀ẹ́dẹ̀sán tó bá lọ wo ìlànà tá à ń tẹ̀lé ó rí i pé ọfẹ́ farapẹ́ títí àwọn láti ọgọ́rùn-ún igba ọ̀ọ́dúnrún one thousand nine hundred yóò wá jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá two thousand ó wá jẹ́ ẹgbàwá ẹgbàwá tàbí ẹgbàá ẹgbàá wọn sọ pé olófòófó ọ̀gbẹ́gbàá ibi ọpẹ́ ló mọ̀ so inú bí àárín ṣe rí nù bí àárín selino òrìńté ìfẹ́ kọ́ wá tó lọ láti one thousand one hundred yìí dé two thousand ó rí bá a sọ pé alóǹkà wa ó wọ mílíọ̀nù kan ó wọ mílíọ̀nù kan òrìńté tàbá wá kúrò lábẹ́ ẹbẹ̀ wọn ibi táàtò wá yà sí ni pé a wá ní àwọn òǹkà ó rí pé gbogbo tí mo ti ń kọ́ ọ bọ̀ mò ń kọ́ láwọn òǹkà tó ṣe wípé ó jẹ́ ní ńlá ni ó rí wípé o ti mọ níbo lọ lè ka láti one two three ní yorùbá ń bolo lè kàdé tí ó tẹ̀léra wọn ọyà gbèjè ń gbọ́. wá àwọn kan sún èyí three ẹ̀ta four ẹ̀rin five àrùn six ẹ̀fà seven èje seven èje eight ẹ̀jọ nine ẹ̀sán ten ẹ̀wá eleven mọ́kànlá eleven mọ́kànlá twelve èjìlá. twelve méjìlá. thirteen mẹ́tàlá. thirteen mẹ́tàlá. fourteen ẹ̀rìnlá. fourteen mẹ́rìnlá bí ẹ̀rìnlá. fifteen àrùndínlógún. fifteen mẹ́ẹ̀ẹ́dógún. fifteen mẹ́ẹ̀ẹ́dógún. mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ni fifteen tó bá ní márùndínlógún náà ọ wọlé ṣùgbọ́n ní ìjìnlẹ̀ èdè wọ́n pàrọ̀jọ bẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún. sixteen mẹ́rìndínlógún. sixteen mẹ́rìndínlógún seventeen mẹ́tàdínlógún. seventeen mẹ́tàdínlógún pé wọ́n sọ pé ẹ́tàdínlógún èmi ní mẹ́tàdínlógún ìlànà kan náà lájọ ń tọ̀. eighteen méjìdínlógún. eighteen méjìdínlógún. nineteen ọ̀kàndínlógún. nineteen mọ́kàndínlógún. twenty ogún. sọ́wárí ibi tó ọmọdé nù twenty one mọ́kànlélógún. twenty one mọ́kànlélógún twenty two méjìlélógún. twenty twenty three mẹ́tàlélógún. twenty three ó rí pé twenty three ó rí i pé nínú èdè tòyìnbó ní àwọn náà ní twenty jáde ń bẹ̀ three jáde ń bẹ̀ twenty and three iná ní twenty three nínú èdè tí àwa ní pé mẹ́ta ó lé ní ogún twenty ní ogún lọ́dọ̀ tiwa three ní mẹ́ta ó rí i pé báwọn òyìnbó náà ṣe ń pe tiwọn iná làwa náà ń pe tiwa ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá a ṣe ń pè àwọn ní twenty three àwọn kọ́ pé twenty bàtà àwọn kọ́ pé tiwa mẹ́ta làwọn kọ́ pé twenty three mẹ́tàlélógún twenty four mẹ́rìnlélógún. twenty four mẹ́rìnlélógún. ó rí gbọ́dọ̀ sọ fún pé nǹkan mẹ́rin tí bá ń bẹ lẹ́yìn fígọ̀ ńlá yóò máa lé tó bá ti wá dé orí five ọ̀rọ̀ ìlú òyìn tí ó tún wá kan mẹ́rin tí ó tẹ̀lé five yẹn nígbà wá ní twenty five mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sọ pé fifteen mẹ́ẹ̀ẹ́dógún la pè é hmm. mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìlàwọ̀ á pè báyìí twenty five mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty six mẹ́rìndínlọ́gbọ̀n twenty six mẹ́rìndínlọ́gbọ̀n twenty seven mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven mẹ́tàdínlọ́gbọ̀n. ó ní kò mọ̀ pé yóò mọ̀ dín lọ ní báwọn twenty eight méjìdínlọ́gbọ̀n. twenty eight méjìdínlọ́gbọ̀n. twenty nine mọ́kàndínlọ́gbọ̀n. twenty nine mọ́kàndínlọ́gbọ̀n. thirty ọgbọ̀n. thirty ọgbọ̀n. ó rí i pé láti twenty six ó ti ń jóye wáyé pé thirty tá à ń lọ lókè lọ́hùn ọgbọ̀n ni ó jẹ́ ó ti sọ mẹ́rìndínlọ́gbọ̀n eh, mẹ́tàdínlọ́gbọ̀n méjìdínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n kó tó wá dé ọgbọ̀n ó ti ń jóye wa tó bá dé ọgbọ̀n báwọn tá a ti wá mọ́kànlélọ́gbọ̀n oní òtò máa lé báyìí. tá a ti wá mọ́kànlélọ́gbọ̀n. thirty two méjìlélọ́gbọ̀n. thirty two méjìlélọ́gbọ̀n. thirty three mẹ́tàlélọ́gbọ̀n. thirty three mẹ́tàlélọ́gbọ̀n. thirty four mẹ́rìnlélọ́gbọ̀n. thirty four mẹ́rìnlélọ́gbọ̀n. ọwọ́ púpọ̀ wá dé thirty five ó sọ pé tẹ̀kan a ní twenty five mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. bẹ́ẹ̀. ìgbọ́pọ̀ wá dé thirty five sábà ní pé mẹ́ẹ̀ẹ́dógójì ìrọ̀ àwà ní márùndínlógójì wọ́n lè pé bá a tó ṣe ṣe pé ó yàtọ̀ sí bá a ṣe pé fifteen mẹ́ẹ̀ẹ́dógún ó yàtọ̀ sí bá a ṣe pé twenty five márùndínlógún ṣùgbọ́n nígbà wá dé thirty five àwà ní márùndínlógójì yóò wà máa dín báwọn thirty five márùndínlógójì mọ̀ ń gbé mi. thirty five márùndínlógójì thirty six mẹ́rìndínlógójì. thirty six mẹ́rìndínlógójì. thirty seven mẹ́tàdínlógójì. thirty seven mẹ́tàdínlógójì. thirty eight méjìdínlógójì. thirty eight méjìdínlógójì. thirty nine mọ́kàndínlógójì. thirty nine mọ́kàndínlógójì. forty ogójì. forty ogójì. ogójì tá a ti fọ eré rẹ̀ bọ̀ làwọn adáko ní jẹ́ forty ogójì. Mm -hmm tó bá di di forty one mọ́kànlélógójì. forty one mọ́kànlélógójì. forty two méjìlélógójì. forty two méjìlélógójì. forty three mẹ́tàlé eh, forty three mẹ́tàlélógójì. forty three mẹ́tàlélógójì. forty four mẹ́rìnlélógójì. forty four mẹ́rìnlélógójì. tó bá di forty five yóò jẹ́ àmọ́ ntí fifty ọ̀jẹ̀ yóò sì di forty five márùndínláàádọ́ta. márùndínláàádọ́ta. márùndínláàádọ́ta. márùndínláàádọ́ta forty six mẹ́rìndínláàádọ́ta. forty six mẹ́rìndínláàádọ́ta. forty seven mẹ́tàdínláàádọ́ta. forty seven mẹ́tàdínláàádọ́ta. forty eight méjìdínláàádọ́ta. forty eight méjìdínláàádọ́ta. forty nine mọ́kàndínláàádọ́ta. forty nine mọ́kàndínláàádọ́ta. fifty àádọ́ta. fifty àádọ́ta. ibi tí a dùn sínú báwọn mm-hmm. láti òǹkà wa láti ení ṣùgbọ́n ó rí pé à ń fi tòyìnbó là ṣùgbọ́n tí n bá fẹ́ kà lólógere ení láì ní fi tòyìnbó kún ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mọ́kànlá méjìlá mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún ogún mọ́kànlélógún méjìlélógún mẹ́tàlélógún mẹ́rìnlélógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n méjìdínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n ọgbọ̀n mọ́kànlélọ́gbọ̀n méjìlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n mẹ́rìnlélọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n uh, uh, márùndínlógójì márùndínlí ok um, mọ́kàndínlọ́gbọ̀n àbí ẹ̀fọ́ríjì mọ́kàndínlọ́gbọ̀n ọgbọ̀n ọgbọ̀n tàbá pé mọ́kàndínlọ́gbọ̀n ọgbọ̀n abati láti mọ́kànlé ọgbọ̀n mọ́kànlélọ́gbọ̀n méjìlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n mẹ́rìnlélọ́gbọ̀n márùndínlógójì mọ́kàndínlógójì eh, márùndínlógójì mẹ́rìndínlógójì mẹ́tàdínlógójì méjìdínlógójì mọ́kàndínlógójì ogójì mọ́kànlélógójì méjìlélógójì mẹ́tàlélógójì mẹ́rìnlélógójì márùndínláàádọ́ta mẹ́rìndínláàádọ́ta mẹ́tàdínláàádọ́ta méjìdínláàádọ́ta mọ́kàndínláàádọ́ta àádọ́ta òní fifty tí o ti rí báwọn ọ̀yà ajá tó jọ tó gbé fún àwọn aráalé ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mọ́kànlá méjìlá mẹ́tàlá mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún ogún mọ́kànlélógún méjìlélógún mẹ́tàlélógún mẹ́tàlélógún mẹ́rìnlélógún mẹ́rìnlélógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n márùndínlọ́gbọ̀n márùndínlọ́gbọ̀n mẹ́ẹ̀ ẹ̀foríjì mi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìní twenty five mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n méjìdínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n ọgbọ̀n ọgbọ̀n mọ́kànlélọ́gbọ̀n méjìlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n mẹ́rìnlélọ́gbọ̀n márùndínlógójì mẹ́rìndínlógójì mẹ́tàdínlógójì méjìdínlógójì mọ́kàndínlógójì ogójì òní fọ́tì mẹ́rìnlélógójì mọ́kànlélógójì ẹ forí tì mí mọ́kànlélógójì méjìlélógójì mẹ́tàlélógójì mẹ́tàlélógójì mẹ́rìnlélógójì mẹ́rìnlélógójì márùndínláàádọ́ta márùndínláàádọ́ta mẹ́rìndínláàádọ́ta mẹ́rìndínláàádọ́ta mẹ́tàdínláàádọ́ta mẹ́tàdínláàádọ́ta mọ méjìdínláàádọ́ta méjìdínláàádọ́ta mọ́kàndínláàádọ́ta mọ́kàndínláàádọ́ta mọ́kàndínláàádọ́ta iná ni ọ̀kàndínláàádọ́ta àádọ́ta àádọ́ta ìlú jáwá tó wá gbé ní kíkà oní òǹkà ọ̀yà wọ́n máa pè ní ti fígọ̀ kébì máa pè ní ti yorùbá. one ọ̀kan èjì ẹ̀ẹ́ta gbàngbò sókè ẹ̀rin five àrùn six ẹ̀fà seven èje eight ẹ̀jọ nine ten eleven mọ́kànlá twelve méjìlá thirteen mẹ́tàlá fourteen mẹ́rìnlá fifteen sixteen mẹ́rìndínlógún seventeen mẹ́tàdínlógún eighteen méjìdínlógún nineteen nineteen mọ́kàndínlógún ogún mọ́kànlélógún méjìlélógún mẹ́tàlélógún mẹ́rìnlélógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n méjìdínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n ọgbọ̀n mọ́kànlélọ́gbọ̀n méjìlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n mẹ́rìnlélọ́gbọ̀n márùndínlógójì mẹ́rìndínlógójì mẹ́tàdínlógójì méjìdínlógójì mọ́kàndínlógójì ogójì mọ́kànlélógójì méjìlélógójì mẹ́tàlélógójì mẹ́rìnlélógójì márùndínláàádọ́ta mẹ́rìndínláàádọ́ta mẹ́tàdínláàádọ́ta méjìdínláàádọ́ta mọ́kàndínláàádọ́ta àádọ́ta ó rírú eléyìí náà a kò kọ́ spam èèyàn lórí Facebook a kò post ẹ̀ síbẹ̀ láti òǹkà wa láti one sí àádọ́ta one to fifty ọ̀kan dé àádọ́ta tá a bá ti mọ ọ̀kan wa dé àádọ́ta ìlọ́wọ́ kan láti àádọ́ta sí ọgọ́rùn-ún láti lè mọ àádọ́ta sí ọgọ́rùn-ún ó jẹ́ àwọn òǹkà tí a gbọ́dọ̀ mọ̀ tá a sì gbọ́dọ̀ kíyèsí dáadáa nítorí pé bí mo ṣe máa ń sọ fún wa òǹkà ó ṣe pàtàkì púpọ̀ nínú àwọn tí a bá fẹ́ ṣe nílẹ̀ Yorùbá torí pé tá a bá ti mọ òǹkà ohun ọ̀pọ̀lọpọ̀ nǹkan iná ni a ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni a ti mọ̀ òǹkà Yorùbá nù ìlàjì ti jẹ́ kó yé wa kì í sì fẹ́ káwa náà kí a fi ọkàn sí torí pé o lè wá ní ìbéèrè àbí ibikíbi tá a bá ti bá pàdé kọ́mọ̀bà jẹ́ àlejò àlejò àjèjì kọ́mọ̀ sí àjèjì sí wa ẹ jẹ́ wo kọ́mẹ̀ntì àwọn èèyàn ẹ kú sí ọpọlọ ìjọ olùkọ́ àgbà ìbéèrè sí ìta ní bàbá ìta bá ń ṣe ni ẹ jẹ́ ká máa tẹ̀lé ẹ mọ̀jà ọ̀rọ̀ nǹka Yorùbá là ń ṣe so ìta bá ń ṣe ni ẹ jẹ́ ká máa tẹ̀lé ká máa tẹ̀lé à ń sọ̀rọ̀ nǹka lọ́wọ́ ẹ̀ ń sọ̀rọ̀ yìí nǹkan bá ń ṣètò má jẹ mọ́ ìtàn àti ìtàn tó bá ta bá ń ṣe ẹja béèrè tó bá ta bá fẹ́ ìtàn bá jẹ mọ́ tó bá jẹ mọ́ ìbó tó mo dúpẹ́ lọ́wọ́ bàbá tí à ń wò wá bákan náà bá ṣe ń sọ fún wa ẹ jẹ́ náà ó dìde sí i kí studio Ìtàn Yorùbá kó bá lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo tá à ń ṣe náà láà máa fi hàn wá lórí agbágbé ṣùgbọ́n a sì máa wò lójú screen wa nígbà tó yá iṣẹ́ bá ti parí tán òun bá ti ń ṣe láàmú rí táwọn aláàmú ká tí ó mọ̀ ọ́ lọ tí ò ní jẹ́ wípé bá a ṣe ń ṣe á lè dá a mọ̀ a sì máa fi àwọn hard copy náà síta fún wa nígbà tí iṣẹ́ bá bẹ̀rẹ̀ ní ti tààràtààrà hmm, bó ṣe rí nù torí pé díẹ̀díẹ̀ ni nǹkan aburú tó ń bẹ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé wa ẹ̀ girama àwọn ọmọ wa wọn ò gbọ́ Yorùbá yanjú wọn ò mọ òwe wọn ò sì mọ òǹkà wọn ò mọ òwe wọn ò mọ òǹkà ọ̀pọ̀lọpọ̀ àwọn èso làwọn ọmọ wa ò dámọ̀ ọmọ mélòó lọ́mọ èso tá à ń pè ní àgbáyé tí wọ́n mọ àgbáyé ọ̀sán àmàwùsá dánpẹ́ ní àsálà. àsálà ah, ọmọ àwùsá ọmọ àgbálùmọ̀. àwọn ọmọ àgbálùmọ̀. ọmọ orógbó. ọmọ orógbó. ọmọ obì. obì ẹ̀dùn ńkọ́. ìmọ̀. ọmọ ọmọ obì ẹ̀dùn. ṣé obì náà ní ìdí obì ẹ̀dùn. obì ẹ̀dùn wà ọmọ tá à ń pè ní ọmọ tàǹgìrì tàǹgìrì ọmọ. ó dàbí pé mọ̀mọ́ ó dàbí wọ́tá mi lọ ẹ̀rọ táwọn ìwé ẹ̀sẹ̀ kò dé ogún àwọn bàbá wa ẹ̀ wá dànù ṣe ẹgbọ́n rẹ̀ ń dé ọmọ wọ́tàmẹ́lọ̀ ọwọ́ ẹ̀sẹ̀ fi wọ́tàmẹ́lọ̀ ojúwe tàgírì ẹ̀ ọmọ kéré tàgírì la máa jù lẹ́ẹ̀lẹ́ pé lásìkò ọ̀gbẹ́lẹ̀ la máa jù lẹ́ẹ̀lẹ́ sọwọ́ àmọ́ ọmọ bàrà ọmọ ẹ̀gúsí òtíréṣù ẹ̀gúsí gangan rí mm-hmm. sórí tàgírì àti ẹ̀gúsí wọ́n jọra wọn àti bàrà ṣùgbọ́n bàrà jìnnà sí wọn díẹ̀ bàrà máa ń funfun òun òun ó funfun lára ṣùgbọ́n tàgìrì òun ò ní tó tòótọ́ bíi bí bẹ́ẹ̀ ṣíṣe máa ń rí ìlú náà ní nǹkan tó wá wà tó tóbi jù wọn la máa ń pè ní elégédé sórí elégédé elégédé gbà táwa wà kéékèèké tá à bẹ lóko wọn máa ń ṣe elégédé ni o èso ni wọn máa ń sìn bí ẹran fún wa ni ìwọ tábà ti fẹ́ lọ ká àmọ́ fọwọ́ tẹ̀ tábà ti pè kánná bọ̀ tí ó bá ti rọ̀ ìlú ló ṣe jẹ bá ti lè kò ṣe é jẹ sọ pé ìtàkùn tó so àgbè ìlú ló so gbá ló so légédé èso ebi ọ̀pọ̀lọpọ̀ àwọn èso báńbáńbá wa àwọn èso ó dàgbé èso bíi mẹ́rìnlá bíi mẹ́ẹ̀ẹ́dógún ni mo kọ lánàá tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí lájẹ́ káwọn èèyàn mọ àwọn èso yìí kí ni ìwúlò wọn bó la ṣe ń gbìn wọn báwo ló àwùsá náà orí àwùsá lé ní sóorí pàdí rí pàdí àwùsá sọmọ tí o bá pè ní pàdí pàdí ni pàdí obì ń bẹ ti kòkó ń bẹ tí orógbó ń bẹ tàwùsà ń bẹ èso sórí àwùsà sọ̀rọ̀ pé ẹyọ ọyọ wọn máa ń dì sínú ọ̀rá wọ́n lè di bíi márùn sínú ọ̀rá wọ́n lè di bẹ́ẹ̀ lọ sínú ọ̀rá sọ wá rí kí wọ́n tó di pé wọ́n sa wọ́n máa ń ní àtòbí ní àtòrógbó wọ́n máa ń nípa di kòkó náà máa ń nípa di ó rí nu bàbá tọba ti rí bàbá òrìṣì ẹ sọ fún wọn yìí pé kí wọ́n fi kí wọ́n bọ̀ mú pàdé kòkó sàtìrí pàdé kòkó rí àbó tí ìró náà rí pàdé kòkó ń bẹ tó wọ́n bá wọ́n fi pàdé kòkó bọ̀ mú kàn bọ̀ so wọ́n máa wọ̀ tẹ́ bá wà wọ̀ ni wọ́n yọ gbogbo rẹ̀ pádi ni èso rẹ̀ odidi inú rẹ̀ wá ní àwọn tá a fẹ́ lò inú ẹ̀ máa wà ti pádi obì ń bẹ ti kòkó ń bẹ ti orógbó ń bẹ ti àwùsá ń bẹ so pádi ti àwùsá ni wọ́n bá wá ṣe tán ni wọ́n wàá fọ̀ ni wàá yọ àwọn àwùsá tá ń pè lásàlá inú rẹ̀ a wàá mọ bó o ní ṣé o ti rí bí obì ó wà ní gbogbo fẹ́rẹ̀ yìí rí. ẹ ẹ ò rí bí obì ara ṣẹ́ tá a ṣe dojú gbogbo ẹ̀ láàṣì pẹ̀lú ògbọ́n náà a sì kàn sí bóyá àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ tìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀kọ́ bá sì jẹ́ ti fásitì ìbàdàn náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìwádìí tí àwọn ọ̀jọ̀gbọ́n ti ṣe àwọn lẹ́kítọ́rà wa mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọ̀túnba mùsùlùmọ́lájẹ́ abẹ́ńbọ́lá davis wọ́n ti sowápọ̀ mọ́ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn professors ní fásitì ìbàdàn láti lọ ṣe àwọn ìwádìí a ṣe ìwádìí ní ti ìlànà ti ìbílẹ̀ àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n ń ṣe àgbẹ̀ láwọn èso yìí a sì tó lọ sí ọ̀dọ̀ ti àwọn onímọ̀ ìjìnlẹ̀ torí wípé àjọ wò ó kí ni àkọọ́lẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti ṣe lọ́jọ́ tó pẹ́ kí ni tó báwo la ṣe ń gbìn ó rí i pé wo tàgíìrì ìtàkùn ni ìtàkùn ni máa ń so wo elégédé ìtàkùn ni ẹ̀gúsí ìtàkùn ni ṣé bàrà náà ṣé ìtàkùn ni a ṣiṣẹ́ lórí ẹ̀ wá wo obì igi ni igi ni tí máa ń ga orógbó igi ni orógbó igi ni ṣùgbọ́n kòkó kìí ṣe èso lẹ́wà ìkẹ́ni tí n bá sọ nǹkan fáwọn èèyàn yọ yà wọ́n lẹ́nu pé ọsàn kìí ṣe èso lẹ́wà ń bì kí mo ní kìí ṣe èso lẹ́wà ń bì òró ni èso ti lẹ́wà sóò ti rọ̀rọ̀ rí òró ọ̀yẹ̀kọ̀ òró rí ọ̀yẹ̀kọ̀ òró rí bóyá ṣe mọ́ <laughs> ẹ̀yin aráalé ṣe rí nǹkan pé nǹkan ṣe wálẹ̀ yorùbá òre tí ò mú òro ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbín yó ìbàdàn ah! òre tí ò dọ́rọ̀ mọ̀ lẹ́mọ̀n lèyún ọsàn wẹ́wẹ́ kọ́ lòrò sórí òro ìmọ̀ ń dàbí ọsàn ọmọ ń dàbí ọsàn ìmọ̀ ń tóbi ìyẹn lè ìyẹn lè máa họ jẹ ọmọ tu ìpẹ́yìn ẹ̀dá nù ìyẹn lè máa jọ sórí pé tó bá pọ́n nínú rẹ̀ èpo ẹ̀yìn rẹ̀ yọ ọ́ dàbí àwọ̀ ewé. bàbá mi ẹ lọ sí ọjà àjọ lọ sọjà ẹ wà lọ ra oúnjẹ ó wà sọ tó ṣe ní fáwọn ará rẹ. àwọn ah, olówó tó dòrò mọ sọ wá nínú rẹ bí sọlí tẹ bá bẹ ìbẹ́pẹ tí bẹ́pẹ bá pọ́n mm. bẹ́ẹ̀ nínú tiẹ̀ náà ṣe máa ń rí tí bẹ́pẹ bá àwòrán ah, máa ń dùn ó máa ń dùn so ọwọ́ àmọ́ sọ wá rí tó fi yàtọ̀ ní pé báwọn ọsàn ṣe máa ń lómi tí gbogbo ẹ̀ máa ń lómi òun bí iṣu ṣe máa ń rí àmì yẹn lè jẹ́ tútù sọ̀rọ̀ àwọn èso tá à ń sọ yìí àwọn èso tá a lè jẹ tútù bẹ àwọn tá a lè jẹ ó lè pé a lè jọ gẹ̀dẹ̀ àti ẹ̀kọ́ ọ̀gẹ̀dẹ̀ mọ́ àwọn èso gan tá a kọ lánàá ọ̀tẹ̀ ìdábà wọn a sì láwọn ẹ̀yà ọ̀gẹ̀dẹ̀ lóríṣiríṣi a lè jọ gẹ̀dẹ̀ tútù a lè jẹ àwùsá a lè jẹ ní tútù mo rò pé ọgbọ́n mi yé ẹ̀gúsí èso ni a máa fi ṣe bẹ̀ ni a máa fi ṣe rógó a lè jẹ ní tútù bàrà àìjẹ òun ìwòsàn la máa fòun ṣe àgbo jẹ̀dí tó dájú ní bàrà téèyàn bá mú bàrà téèyàn bá bẹ ìpè yẹn kó téèyàn wá gé kéékèèké téèyàn kó sínú oyin kéèké. ẹ má kọ wọn ní kẹkọ. olùdíje tètè ń kọ wọn wọdọ òkúta mọ téèyàn bá wá gé sínú oke ọ wà á mú ṣúgà bó bá ṣe pọ̀ sí ìyẹn lè mú ṣúgà ìlàjì agolo àbí agolo agolo mílíìkì ṣúgà kan ìyẹn wà á bù sí i tọ́ bá bù sí mọ́rò pé yóò dùn yóò pa gbogbo ṣúgà dànù nígbà tí wọ́n bá fi di ibi ọwọ́ tọ́ bá bù sí láàrin bíi wákàtí kan wákàtí méjì yóò ti máa yọ yọ àwọn máa kóró ah, ẹ̀fẹ́ yẹn bá mú yọ gbogbo ìdọ̀tí àti ah, ọ̀pẹ́ yìí ni yọ dànù. nígbà tí o ṣe mínírà ẹ̀rín dòdò. sọrí ti òró náà á lọ sí ibi tí òyìn sọ wá rí mo ní ọ̀sán kì í ṣe èso lẹwa nílẹ̀ Yorùbá àwọn bàbá wa nígbà táwọn òyìnbó mú ọsàn dé òró òró òbó ni wọ́n ń pe ọsàn òró òyìnbó. ó ní pé ah. ó ní pé mangoro. kò ló kọ nílẹ̀ yorùbá àtọ̀ ilẹ̀ yorùbá àwọn òyìnbó wọ́n mú wá kòkó wọ́n mú wá ní tangarini ọ̀sán tó tún máa ṣe é bu tó ṣe é bò tangalo wọ́n mú wá ní iná wá ń jẹ́ yí pé òroǹbó ọ̀sán àwa kọ́ la nílẹ̀ yorùbá òró làwa ní àgbálùmọ̀ ọ̀sán àmàgbálùmọ̀ tí máa ń jáde sásìkò ẹ̀rùn a máa ń pariwo pé mọ́mọ́ ẹ̀yìn tó jọba tí ìrọsí mọ́mọ́ àgbàlùmọ̀ tó jó ìrọsí gbogbo inú iṣẹ́ ìwádìí òun náà láṣẹ fún wa ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbé ìtàn Yorùbá kalẹ̀ lé lórí mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ àkóso òyìnbó lórí ètò rẹ̀. mo ní ká lè mọ̀ pé. Ah, ah, òrèǹté ọ̀jẹ̀ fáìní ìtọ́ lójì òrèǹté. Ah, ìtọ́ lójì ìwọ tó òdòrò mọ̀ tó wá sèbù òrèǹté òdòrò mọ̀ òrèǹté òdòrò mọ̀ òrèǹté òdòrò mọ̀ gbogbo àwọn èso iná là á ṣe fọ́tò ẹ̀ á sì ẹ̀ á lórí tí ọba àdé máa jẹ́ nǹkan táwọn ọmọ àtàtọ́ káwọn ọmọ wọ́n dámọ̀ ká sì mọ̀gbà tí àwọn èso kọ̀ọ̀kan máa ń jáde àwọn èso pọ̀ tó jẹ́ èso tiwantiwa ó rí pé pineapple kì í ṣe èso tiwa ń bì ó gbajúmọ̀ àwọn kùkúmbà watermelon gbogbo ẹ̀ ló ti ń dè melon gbogbo ẹ̀ blackberry gbogbo ẹ̀ blueberry gbogbo àwọn èso báwọn apple pear gbogbo ẹ̀ ló ti ń wà ń bì àwọn èso tiwa kọ̀ àwọn èso tiwa aṣọ ọjọ́ ọsàn ti pẹ́ ni bọ́jọ́ mọ́ngòrò ti pẹ́ iná lọ́jọ́ ọsàn ti pẹ́ ó ti pẹ́ gan-an kìí ṣègbà táwọn òyìnbó gẹ̀ẹ́sì wá o láti ìgbà táwọn pọtugí ti ń wà lọ́sàn tí náà ti mú ọsàn wá ni ó rí i pé ọ̀rọ̀ fẹ́ pọ̀ lórí ẹ̀gẹ́ gan ọ̀rọ̀ fẹ́ pọ̀ lórí ẹ̀gẹ́ yìí pé ọjọ́ tẹ́ ti mú ẹ̀gẹ́ wọlé Yorùbá ni ó ti pẹ́ ṣùgbọ́n máa wà bẹ́ẹ̀ wọ́n máa ń mú èso tiwa náà láti bí lọ sáwọn orílẹ̀ míì ó rí i pé Malaysia nígbà táwọn fẹ́ mọ ọ̀pẹ ó rí i pé èso náà ní ẹ̀yìn ìbàdàn bì ni wọ́n ti wá mú àwọn ọ̀pẹ tí wọ́n mú lọ sí Malaysia tí wọ́n fi lọ́n ṣe epo pupa bó ṣe máa ń rìnnà káàkiri àgbáyé àwọn náà lè mọ̀ rírí ó rí pé àwọn èso kan bẹ bí ọ̀pẹ kan nílẹ̀ lábáwá dàbínù ló máa ń ṣe tá a máa ń jẹ èso mẹ́kà etí tí wọ́n so bẹ́ẹ̀ nù bó ṣe nínú ní abala ìbẹ̀rù. onídé ìjà mọ̀ tá a parí. títí di dàtà wọn pàdé lórí ètò yìí ètò wa ìtàn Yorùbá orúkọ ti tèmi mímí mo súnmọ́lá ọlọ́lá òrèǹdé. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ti bá wa já sí ọ̀rọ̀ ti stúdíò ìtàn yorùbá kí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ kó má bàa dúró tẹ́ fẹ́ kàn sí mi kàn sí mi lórí plus two three four x zero two three six eight seven four three two ilé ẹ̀lẹ́fì kà sí mi lẹ́ẹ̀kan sí plus two three four x zero two three six eight seven four three two ẹ lè kà sí mi náà ní orí wo wọ́sọ̀ ìtàn yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yóò bàbá mi bámidélé timothy ẹ̀ àṣìrètí kẹ́yìn náà tó ń bá wa dá sí ti stúdíò wa mo dúpẹ́ o mo dúpẹ́ o tẹ̀bá ń gbọ́ àwọn bàbá dáadáa nu ẹ̀ àwọn tó wọ́n mọ àṣà tí wọ́n sì ní àṣà tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún ìtàn yorùbá ẹ ṣe gidi gan ni bàbá dá àwọn mọ́jú ẹ̀rùn ògùn ni wọ́n wà ọjọ́ tẹ̀ ti lọ wọ́n ti wà láàárọ̀ wọ́n ti wà láàárọ̀ bàbá dá àwọn wọ́n ti wà láàárọ̀ láti darapọ̀ mọ́ wa tó orúkọ mi ò yí padà ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn yín náà ni olóyè Laji Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà títí ìgbà tá a tún pàdé èmi a wípé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè láyé kó dúró ire o. ilẹ̀ ìbàdàn olóyè Laji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn fáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ó pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè.